gbọ́ àlọ́ ó yẹ kó gbọ́ àbọ̀ lẹ́ka ètò ajé wa fún tòní ohun tá a fẹ́ mójútó ní àdínkù tó dé bá ìwú gangan fún ìgbà àkọ́kọ́ láàrin oṣù mọ́kàndínlógún léwaléwa ìwádìí fi hàn wípé ìdá méjìdínlógún lé méjìlá ní àdínkù tó dé bá ìwú gangan lóṣù kẹrin nínú àkọọ́lẹ̀ ìdá méjìdínlógún lé mẹ́tàdínlógún tó wà lóṣù kẹta ọdún yìí àjọ tó ń ṣe ìgbéléwọ̀n ìṣirò àpapọ̀ ló jábọ̀ ọ̀rọ̀ náà nínú àbọ̀ tóṣù kẹrin tí wọ́n gbé jáde lọ́jọ́ ajé nínú ìwádìí wọn ó fi hàn pé oúnjẹ láàrin ìlú àti ìgbèríko làdínkù ti dé bá àdínkù tó d ìṣèjọba ìrú gọ́gọ́ tá à ń sọ yìí ní ojú ìdá òdólẹ́márùn lọ. Wọ́n ṣàlàyé síwájú sí pé ohun tó fa ìwọ̀n gógó oúnjẹ ní ti owó kòkó, mílìkì, ẹyin, nǹkan mímu ẹlẹ́rìndòdò, ẹran, ẹja, ànàmọ́, iṣu tó gbówó lórí. Ẹ̀wẹ̀, àwọn ìpínlẹ̀ bíi Kogi, Bauchi, Sokoto ní ìrú gọ́gọ́ ọ̀hún gbèrú jù nígbà tí ìpínlẹ̀ bíi Abia, Kwara, Katsina ní àkọọ́lẹ̀ tó kéré nínú ìwọ̀n gógó oúnjẹ lóṣù tá a lò tó kọjá. Ìgbéléwọ̀n àwọn àjọ tó ń ṣe ìṣirò ló ti wọ́ ìwé ti àwọn tó ń rí sí ètò ọrọ̀ ajé nílẹ̀ láwọn tó ti sọ pé ìtẹ̀síwájú òmò mọ̀ dé gọ́gọ́ ni. ẹ̀wẹ̀ kí ni ohun tá a lè sọ pé ó ṣẹlẹ̀ gan-an ní pàtó tí ìrú gọ́gọ́ fi wálẹ̀ ẹ jẹ́ ká béèrè látọ̀dọ̀ àwọn òǹtajà bóyá lóòótọ́ ni ọjà ti wálẹ̀ àbí kò tí ì dé ọ̀dọ̀ wọn. ibi tí wé nàìjíríà lọ kọ́lọ́hún ṣàánú wa nìkan gbówó lórí o lóòótọ́ à dá ṣe a lè dá ṣe àdẹ̀tún lè dá ṣe torí pé gómìnà wa yìí kó sì bá dá sí gbogbo nǹkan tó yí ó wà tá a bá mú one thousand gan dání gan tá a la fẹ́ lọ ra nǹkan nǹkan mélòó la fẹ́ rà tí ó fi tán. ó rẹja tá a bá rẹja mélòó ẹja mélòó ni a lè rà tá a rẹja five hundred naira kí ni five hundred fẹ́ yòókù rà tó gbogbo nǹkan nísìnyí ó ti owó là ń jẹ ká má sọ̀kọ̀ lókù ìgbọ́ kọ́lọ́hún bá kọ́lọ́hún bá mú nàìjíríà kó bá mú padà sí bí déédéé. bí nàìjíríà sì wà báyìí àtúnṣe là ń fẹ́ tá a bá mú one thousand naira dání tẹ́lẹ̀ à ń ṣe ọbẹ̀ tá a bá mú one thousand naira dání sí a lè ṣe ọbẹ̀ ẹni tó ń gba twelve thousand lóṣù ìjọ mélòó ló fẹ́ fi ná tán owó yẹ ò kò kúnra wọn mọ́ wọ́n ní máa ṣe mí ní wọ́ọ̀wé wọn ṣe mọ́ àárí owó owó láti fi máa ná owó wọlé owó ń jáde ni so abẹ ìjọba abẹ Buhari kán bá wa yí padà. tẹ́lẹ̀ àwọn ọkọ̀ tá a máa ń wọ láàrin ìgboro owó tá a máa fi ń wọ̀ àwọn orí tá à thirty naira fifty naira but nísìnyìí èèyàn tí ò bá ní hundred naira one fifty two hundred kò lè wọkọ̀ àwọn dẹ́fà dẹ́n pariwo wọ́n complain pé owó tán fi ń ra engine oil tán fi ń service ọkọ̀ tẹ́lẹ̀ kó ti wọ́n sìn ẹ́ńjìn tó ń rà ní two eight four thousand tẹ́lẹ̀ tó dídá six thousand ká tó máa sọ ti epo pàápàá ìyẹn tún wá sórí oúnjẹ. ẹ̀wẹ̀ àwọn aráalé ti ní nǹkan ò rọgbọ níbo ni nǹkan ti wọ́ wa ǹjẹ́ lóòótọ́ ni àdínkù ti dé bá ìrú gọ́gọ́ ẹ jẹ́ ká gbọ́rọ̀ látẹnuwò onímọ̀ nípa ètò ọrọ̀ ajé alàgbà Adébáyọ̀. inflation àkọ́kọ́ mọ tí wọ́n ń pè ní inflation àwọn iléèbó wọn á lè máa definition inflation náà ni excess of demand over supply inflation nìyẹn pé òkè ohun tí à ń béèrè fún ó pọ̀ ju ohun tí ó ń bẹ ńlẹ̀ lọ. Tàbá dáadáa pẹ̀lú tó ń ṣẹlẹ̀ kìí ṣe ordinary inflation ní economic ta hyper inflation ló ń bẹ ń ta. Èrò tí àwọn NBS yẹn Nigerian Bureau of Statistics tán fi síta yẹn kò bá ohun tó ń bẹ ń lò mọ̀. Orí pépà lásán làwọn ti sọ̀rọ̀ yẹn. Ìrora bá ń sìn commonly téèyàn bá lọ sí ọjà bóyá common market or ordinary market or supermarket téèyàn bá rà láàárọ̀ àná nígbà tí ó bá fi dìrọ̀lẹ́ àná ó ṣeéṣe kówó ẹ̀ ti gòkè. English ló ń fa eléyìí ni pé èyí tí àwọn èèyàn agbára tí owó ní ìyẹn kọ́rẹ́nsì tá à ń lò ní orílẹ̀-èdè náírà ó ti lọlẹ̀ púpọ̀ jù. and eléyò fi ààyè lẹ̀ fún àwọn tó ń pèsè nǹkan láti lè pèsè nǹkan nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn nǹkan tó jẹ́ pọ́lísì tá à ń pè ní ètò ìjọba tí ò fara mọ́ àbí tó takò àbí tó jẹ́ pé kò rẹ́rìn sí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ pèsè nǹkan tá a nílò ní orílẹ̀-èdè so n tá à ń pè ní hyperinflation ni pé ibi tó ti ga jù tó jẹ́ pé tó bá bẹ̀rẹ̀ ní ìsìn nígbà tá a bá fi rí kò ń ṣe arithmetic level tó jẹ́ pé yóò jẹ́ one two three four is geometrical level tó jẹ́ pé one four eight sixteen thirty two ó ń lọ sókè sí ni kò ń ṣe pé ó drop rárá so tí wọ́n bá sọ pé nǹkan drop ó dàbí pé àwọn ò sàǹpù ọjà and ìdí pàtàkì náà bìrẹ̀ pé òkè o irú búrọ̀ star yẹn fi wà ni pé wọ́n gbọ́dọ̀ lọ máa sàǹpù kan lọ sọ́jà kan lọ bá àwọn èèyàn bẹ́yìn ṣe káàkiri tẹ́ ń bi àwọn yẹn léèrè báwo ọba tiẹ̀ filẹ̀ because ìjọba ló gbé kalẹ̀ wọn ò dẹ̀ ní fẹ́ sọ nǹkan kankan tó tako ìjọba. ọlọ́mọdé àárín tó ń ṣẹlẹ̀ ní eh, Zimbabwe ní bí ọdún díẹ̀ sẹ́yìn tó jẹ́ pé owó ńlá la máa máa mú dání àmọ́ àwọn nǹkan tá a máa máa fi rà kò ní tó nǹkan. now that is pé owó ti ya yẹ̀yẹ́ ní circulation so agbára owó yẹn ò wá tó mọ́ láti fi ra àwọn nǹkan. yóò Zainab Fakunle